ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé bíborí ẹ̀rù a ó kà láti inú ìwé máàkù orí kẹrin ẹsẹ̀ ogójì ó kà báyìí wípé ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń ṣe òjò bẹ́ẹ̀ ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. tẹ́rì rí wípé nígbà tí òun bá ń bẹ̀rù ó jẹ́ nítorí wípé ìgbàgbọ́ òun kò tó nǹkan ní ọjọ́ kan ó lá búburú kan nípa ìdílé rẹ̀ ó jí láti ojú àlá náà ó ń sun ẹkún ó sì lo àwọn ọ̀sẹ̀ tí ó tẹ̀lé láti máa gbé nínú ẹ̀rù nítorí àlá ọ̀hún ẹnìkan fún ní ìwé kan gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí rẹ̀ ìwé náà sì jẹ́ eléyìí tí ó ń kọ́ ìgbàgbọ́ ẹni tí ó sì ń ru ìgbàgbọ́ ẹni sókè lẹ́yìn tí ó ka ìwé náà ó rí wípé ẹ̀rù ńlá tó wà ní ọkàn òun ò kúrò ó gba àdúrà ní ṣókí ó sì fagilé àlá búburú náà eléyìí tí ó ti lá báyìí sì ni ọ̀rọ̀ náà ṣe fúyẹ́ ní ọkàn rẹ̀ a lè rí láti inú ibi tí a kà lónìí pé àwọn ọmọlẹ́yìn Jésù wọ́n jẹ́ ẹni tí ó ń bẹ̀rù nítorí wípé wọn kò ní ìgbàgbọ́ ẹ̀rù a máa fi ààyè sílẹ̀ fún àwọn ẹ̀mí òkùnkùn láti ṣiṣẹ́ ṣùgbọ́n ìgbàgbọ́ jẹ́ ohun tí ó ń fún àwọn áńgẹ́lì ọlọ́run láti ṣiṣẹ́ ní ọ̀nà tí ó mú ojú rere bá wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí ọ̀tá tó lè fọwọ́ kan ènìyàn ohun àkọ́kọ́ tí ó máa ń ṣe ni láti rán ẹ̀rù nípa ọ̀rọ̀ àlá ìran èrò tàbí ìwòye ènìyàn tàbí kí ó ràn àwọn ẹ̀mí òkùnkùn láti ṣe agbátẹrù àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí yóò ran ẹ̀rù lọ́wọ́ ọ̀tá mọ̀ wípé nígbà tí ọmọ Ọlọ́run bá rìn nínú ẹ̀rù tí ó sì ń ṣe àwọn ìpinnu rẹ̀ nínú ẹ̀rù tàbí ní ipasẹ̀ ẹ̀rù kò lè rìn nínú ìgbàgbọ́ ní àkókò kan náà ohun tí ó sì ń fún wa ní ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run òun ni ìgbàgbọ́ bíbélì wí nínú ìwé Jòhánù kìíní orí ìkarùn ẹsẹ̀ ìkẹrin pé èyí ni ìṣẹ́gun tí ó borí ayé yìí àní ìgbàgbọ́ wa ọ̀nà kan gbòógì láti di ẹni tí a tú sílẹ̀ kúrò nínú ẹ̀rù ni láti wá ọlọ́run báwo ni a ṣe ń ṣe eléyìí a ń ṣe eléyìí nípa ààwẹ̀ àdúrà ìjíròrò nínú ọ̀rọ̀ ọlọ́run dáfídì onísáàmù mọ̀ wípé ó mọ àṣírí yìí ó wípé mo wá olúwa ó sì gbọ́ mi ó sì gbà mí sílẹ̀ kúrò nínú àwọn ẹ̀rù mi máa lọ sínú ayé lónìí kí o máa rántí wípé ọ̀nà láti kọ́ ìgbàgbọ́ ẹni àti láti mú kí oore ọ̀fẹ́ kí ó pọ̀ sí ní lílo àkókò pẹ̀lú ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ àti nínú àdúrà lójoojúmọ́ àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já. Ja láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá ń bá wa lọ láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé Fílímọ́nì orí ìkẹ́ni Philemon chapter one ẹ máa bá wa kà lọ. ìwé Pọ́ọ̀lù sí Fílẹ́mọ́nì èmi pọ́ọ̀lù ẹlẹ́wọ̀n nítorí ti kristi jésù àti tímótì arákùnrin wa ni a ń kọ ìwé yìí sí félímónì àyànfẹ́ wa àti alábàáṣiṣẹ́ wa àti sí áfíà arábìnrin wa àti sí akípù ọmọ ogun ẹlẹgbẹ́ wa fún kristi àti sí ìjọ tí ó wà nínú ilé rẹ̀ kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti olúwa jésù kristi nígbà gbogbo tí mo bá ń rántí rẹ nínú àdúrà ni mò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mò ń gbọ́ ìròyìn ìfẹ́ àti ìgbàgbọ́ tí o ní sí Olúwa Jésù àti sí gbogbo àwọn onígbàgbọ́ àdúrà mi ni pé kí àjọṣepọ̀ tàwa tìrẹ nínú ìgbàgbọ́ lè ṣiṣẹ́ láti mú kí òye rẹ pọ̀ sí i nípa gbogbo ohun rere tí a ní nínú Kristi nítorí mo láyọ̀ púpọ̀ mo sì ní ìwúrí lọ́pọ̀lọpọ̀ nípa ìfẹ́ rẹ nítorí ohun tí ò ń ṣe ti tu àwọn onígbàgbọ́ lára arákùnrin mi nítorí náà bí mo tilẹ̀ ní ìgboyà púpọ̀ nínú Kristi láti pàṣẹ ohun tí ó yẹ fún ọ ṣùgbọ́n nítorí ìfẹ́ tí ó wà láàrin wa ẹ̀bẹ̀ ni wọ́n kúkú bẹ̀ èmi Pọ́ọ̀lù ikọ̀ Kristi tí mo di ẹlẹ́wọ̀n ní ìsinsìnyí nítorí ti Kristi Jésù mò ń bẹ̀ ọ́ nítorí ti ọmọ mi Onísímù ọmọ tí mo bí nínú ẹ̀wọ̀n nígbà kan rí kò wúlò fún ọ ṣùgbọ́n nísinsìnyí ó wúlò fún ọ àti fún mi ó ní mo ń rán padà sí ọ ó wá dàbí ẹni pé mo ń fi ọkàn mi pàápàá ránṣẹ́ sí ọ bá dá a dúró kó máa wà lọ́dọ̀ mi kí ó lè máa ṣe ìrànlọ́wọ́ fún mi dípò rẹ lákòókò tí mo wà nínú ẹ̀wọ̀n nítorí iṣẹ́ ìyìn rere ṣùgbọ́n n kò fẹ́ dá nǹkan kan ṣe láì jẹ́ pé o lọ́wọ́ sí i n kò fẹ́ kí ó jẹ́ pé túláàsì ni oore tí mo fẹ́ kí o ṣe inú rẹ ni mo fẹ́ kí o ti wá bóyá ìdí nìyí tí o fi sá kúrò lọ́dọ̀ rẹ fún ìgbà díẹ̀ kí o lè jèrè rẹ ní gbogbo ìgbà kì í tún ṣe gẹ́gẹ́ bí ẹrú mọ́ ṣùgbọ́n ní ipò tí ó ga ju ti ẹrú lọ bí àyànfẹ́ arákùnrin tí ó ṣọ̀wọ́n fún mi ṣùgbọ́n tí ó ṣọ̀wọ́n fún ọ jù mí lọ gẹ́gẹ́ bí ènìyàn sí ènìyàn àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ nítorí náà bí o bá kà mí sí ẹni tí a jọ gba nǹkan náà gbọ́ kí o gbà á padà tọwọ́ tẹsẹ̀ bí ẹni pé èmi alára ni o gbà ohunkóhun tí ó bá ti ṣe sí ọ láì dára tàbí ohun tí ó bá jẹ ọ èmi ni kí o kà sí lọ́rùn èmi Paul ni mo fi ọwọ́ ara mi kọ ọ́ pé n ó san án padà fún ọ kò tí nílé kí n sọ fún ọ pé ìwọ fúnra ara rẹ kò jẹ mí ní gbèsè ara rẹ arákùnrin mi mo fẹ́ kí o yọ̀ǹda ọ̀rọ̀ yìí fún mi nítorí olúwa fi ọkàn mi balẹ̀ nínú kristi pẹ̀lú ìdánilójú pé o ó ṣe bí mo ti wí ni mo fi kọ ìwé yìí sí ọ mo sì mọ̀ pé o ó tilẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ ó kù nǹkan kan tọ́jú àyè sílẹ̀ dè mí nítorí mo ní ìrètí pé nípa àdúrà yín ọlọ́run yóò jẹ́ kí wọ́n dá mi sílẹ̀ fún yín epafrasi ẹlẹ́wọ̀n ẹlẹgbẹ́ mi nítorí ti Kristi Jésù kí ọ bẹ́ẹ̀ ni Máàkù àti Aristakọ́sì àti Démásì àti Lúùkù àwọn alábàáṣiṣẹ́ mi kí oore ọ̀fẹ́ Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú ẹ̀mí yín. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ Ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.